نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد يا عباد الله إن الإسلام دعوة إلى رقي العلاقي تجري وراه الإنسانية المهذبة يا عباد الله خذ هيا خلق كريم نتمنى أن يسير عليه المجتمع فستجد في الإسلام دعوة إليه والإسلام في هذه دعوة دائما ينبه إلى دور الأمة الإسلامية في الأخلاق العالمية إن الدور الأمة دور الرائدة وعلى الرائد دائما أن يكون المثل العالى والأسوة الكريمة والقدوة الصالحة قال الله سبحانه وتعالى في محكم تنزيله وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء للناس ويكون الرسول عليكم شهيدا ẹ̀yin ọrúsìn ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala dájúdájú ẹ̀sìn Islam ìpèpè ni ìpèpè sí ìtún gbogbo òṣèṣí wa ṣe láyé ń bí kálíbà jèrè gbangba ọjọ́ gbèǹdé alkiyama níwájú ọba adẹ́dà nítorí náà kò sí ìpèpè tó ṣáájú Islam níbi ìṣesí ẹ̀kọ́ àtiwà téèyàn fi ṣoríire ẹrú sìn ọlọ́run ọba ẹ jẹ́ ká mú èyíkéyìí nínú wà dáadáa nínú àwùjọ ẹ̀dá ká wá wo kí ni Islam sọ lórí rẹ̀ a ma rí ni ní gbogbo ìgbà wípé in tí Islam gbé kalẹ̀ lórí rẹ̀ òun ló mókè jù òun ló dẹ̀ kún tọ́jẹ́ wípé kèé ṣe àròsọ tàbí ń tà fi ń ṣàbá eléyìí ọ wá ní látara wípé ipa tí a fẹ́ kí mùsùlùmí ó kó nínú àwùjọ ní gbogbo ìgbà fún ẹ̀dá ó ní ipa àpèjúwe tó mókè jùlọ láti fi ṣe àríkọ́ṣe dáadáa torí pé kí ni ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé òun ló fi ìsìláàmù lọ́lẹ̀ níbi wọ́n ń ṣe ń ṣe ní ọ̀run káwa náà máa bá a ṣe bẹ́ẹ̀ láyé ká fi lè rọrùn wọ̀ ká fi lè rí ojú rẹ̀ ní ọ̀run ó ń sọ fún wa wípé kí nìdí tó fi jẹ́ wípé ìsìláàmù àgbékalẹ̀ rẹ̀ lórí gbogbo nǹkan òun náà nìkan ni hallu òun ni àgbékalẹ̀ àmójútó solution sí gbogbo problem sí gbogbo tí bá ń kojú ẹ̀dá ó nìkan ni Allah subhanahu wa ta'ala ó lóun ṣe lélẹ́yìn ni kadhalika ja'alnakum ummatan wasata a ṣe ẹ̀yin ọmọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ ń ṣe Islam a ṣe ní àwùjọ àríkọ́ṣe litakunu shuhada 'ala an jẹ́rìí lé gbogbo ẹ̀dá lérí ẹni tó bá ṣe tó jọ tí òun lórí ṣe ẹni tó bá yapa sí tí ó ti pàdánù bá a ṣe fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a ṣe fi ṣe àríkọ́ṣe fún ẹ̀yin náà èyí tẹ́ ẹ bá ṣe tó bá yanjú nínú tẹ́ ẹ rí ṣe èyí tẹ́ ẹ bá fi jọ ni walidha ya ibadallah إن الأخلاق الإسلامية أكبر من مفهوم الإنسانية إن أخلاق الإسلامية تتسع حتى تشمل الحيوانات والنبات فهي تقرر أن العلاقة بين المسلم وغيره من خلق الله المودة والرحمة حتى في القتل والذبح nítorí eléyìí Islam àgbékalẹ̀ rẹ̀ níní bá a ṣe fi bá a ṣe wùwà wípé bá a ṣe wùwà ní ọkọjá àgbékalẹ̀ tí àgbọ́yé ẹ̀dá lè ṣe àgbékalẹ̀ Islam lórí bá a ṣe wùwà ọkárí kò mọ lórí ọmọ ẹ̀dá ènìyàn nìkan ó kó sínú bá a ṣe é ṣe pẹ̀lẹ́ ẹranko tàbí irúgbìn torí wípé kí ni àgbékalẹ̀ Islam lórí gbogbo nǹkan ó dá lórí ìfẹ́ àti àánú torí eléyìí ló fi jẹ́ wípé báàbà pa nǹkan ó ní bá ṣe pa báàbà tu nǹkan ó ní bá ṣe tu qala sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ wípé inna allaha kataba al-ihsana ala kulli shay allah subhanahu wa ta'ala ó ṣe ní òfin ó fi lọ́lẹ̀ lórí gbogbo nǹkan dáadáa bá ṣe ṣe tàfi ní ṣiṣe wal akhlaqul islamiyya amaqu min mafhumil insaniya fa bi annaha تتجاوز المظاهر والمرئيات إلى اللباب والسراهر النفوس إنها أقلد من مفهوم الإنسانية بل إنها موصولة بالآخرة فالمسلم يرث الفردوس بقدر سهامه من الأخلاق قال صلى الله عليه وعلى آله وصحبه وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحسنكم أخلاقا iṣẹ́ sí Islam níbi bá a ṣe wùwà ó kò mọ ní ayé ń bí nìkan èrè ń jẹ́ rẹ̀ tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ mójútó ìṣesí ni tó jẹ́ pé ẹni tó bá pàdánù rẹ̀ láyé ń bí kò ní rí èrè ń jẹ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìṣesí ni tọ́jẹ́ wípé ọkọjá ilé ayé ń bí ó sopọ̀ mọ́rùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí wípé dájúdájú nínú ẹni tọ́jẹ́ wípé èmi òjíṣẹ́ ńlá sallallahu alaihi fẹ́ràn jùlọ tí ó dẹ̀ súnmọ́ mi pẹ̀kín rẹ̀ kí jùlọ ní gbangba ajọ́ gbèndé alkiyama ẹni tí ìwà rẹ̀ bá dáa jù nínú yín ẹ̀yin ẹni wípé tó jẹ́ wípé ìṣesí rẹ̀ sí ọba adẹ́dà ìṣesí rẹ̀ sí ẹ̀dá yálà ọmọ ẹ̀dá ènìyàn ni yálà ẹranko ni yálà irúgbìn ni ó bá bí ọlọ́run ọba ń ṣe ń يا عباد الله إن أخلاق الإسلامية نبع من كتاب الله وسنة فهي والفقه مقرنان قال صلى الله عليه وآله وصحبه وسلم خياركم إسلاما أحاسنكم أخلاقا إذا فقهوا ìwà nínú Islam kì í ṣe píríncípù tó jẹ́ pé a kàn gbé kalẹ̀ bó bá wẹ̀dá kó ṣe tí ó bá wẹ̀dá kó gbé jùnù in tó sọ má gbọ́ yí ẹ̀sìn ni ẹni tá a bá lọ́lá gbọ́ yí ẹ̀sìn ẹni tó mú ìwà ìsìláàmù lóní torí wípé ìwà nínú islam ìṣesí ara àgbọ́yé ni. Islam, ẹni tí ò bá lo ìwà ẹ̀sìn kò lágbọ́yé ẹ̀sìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń fi eléyìí wa nínú àsọlẹ̀ rẹ̀ tó wà nínú adabul mufrad òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ pé khiyarukum islama ẹni tí ìsìláàmù rẹ̀ tó jẹ́ àṣàyàn nínú yín ahasinukum akhlaqa òun lẹni tó jẹ́ yí pé ìṣesí rẹ̀ lọ́sàn lóru ó dùn ni ọkàn ni ó le ni ó dẹ̀ ni ó ń dunnú ni tàbí ó ń banújẹ́ gbogbo eléyìí ìṣesí rẹ̀ sọmọdé ni ságbà ni ṣẹranko ni sọmọ ẹ̀dá ènìyàn ni ó bá ń tí ọba dẹ́dà tó ń fi lọ́lẹ̀ lọ kì í wá ṣe pé ó bá ń tí ọba dẹ́dà fi lọ́lẹ̀ nìkan ó ń ṣe eléyìí ni toró ń retí èrè ń jẹ níwájú ọlọ́run ọba níjọ́ pínlẹ̀ alkiyam tó ń túmọ̀ sí pé ìwà nínú ẹ̀sìn islam ara fíkíw islam ara àgbọ́yé ẹ̀sìn ni kìí ṣe ń tọ́jẹ́ yí pé a lè yà sọ́tọ̀ kìí ṣe lẹ́yìn nìkan ya ibadallah al-ihya'u mi'yaru akhlaq qala sallallahu alayhi wa alihi wa sallam inna li kulli din khulqan wa inna khulqal islam alihaya òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ń fi yẹ wa pé in tá a fi mọ̀ pé yẹn níwà ó ní wípé tó bá ní tìjú kí là ń pè ní tìjú arákùnrin kan nínú àwọn sàábí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam radiyallahu anhu ọlọ́bọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi ó ní tọ́ sọ́nà. So òjíṣẹ́ lásìlá àṣìlám kí ló fi tọ́ sọ́nà ó ní máa tijú ọlọ́run ọba bó ṣe jẹ́ pé tó o bá wà níwájú ẹni tó o ń pọ́nlé tó o bàbàrà o ò ní fẹ́ ṣe tí o fẹ́ gbogbo ibi tó o wà mọ̀ pé ìmọ̀ ọlọ́run ọba ká ọ ojú ọlọ́run ọba ká ọ ó mọ ohun tó ń rò ó gbọ́ ohun tó ń sọ ó dẹ̀ rí ohun tó ń ṣe nítorí náà máa tijú àti yapa sí ti ń fẹ́ eléyìí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fi wá sọ wípé inna likulli din khulqan gbogbo ẹ̀sìn ló ní ń tà máa máa mọ̀ wípé àwọn ẹlẹ́sìn yìí o bí wọ́n ṣe é ṣe rèé wa inna khulqal islam alhaya ń tà mọ̀ mẹ̀sìn islam ó ní tìjú á kọ̀tọ́ ń ṣe léyìí torí wípé mo mọ̀ pọ́ bá adẹ́dà ń wò mí ló fi jẹ́ wípé gbogbo kò tí mùsùlùmí bá wà ó yẹ kó máa tìjú ọba adẹ́dà ni kó má ṣiṣẹ́ ya ibadallah fi tasawwur khairil qurun aqidatun fatabawwa'at fi hayatihi makanan 'ulya لأنها ملزوزان بقرنين إذا رفع أحدهما رفع الآخر قال صلى الله عليه وآله وصحبه وسلم الحياة والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر ní ìṣesí àwọn ẹni rere wọ́n ti kọjá lọ ìtìjú ara àdìọ́kàn ni ara àkídà ni ẹni tí ò ní tìjú kò lákìdà ẹni tí ò ní tìjú kò ní mánì ẹni tí ò ní tìjú tó pé kò sí tí ò lè sọ kò sí tí ò lè ṣe kò sí èròkèrò tí ò lè rò bí ẹni tó ti bọ́ okùn ìwọ̀ pé ọba adẹ́dà ń wò ó ti bọ́ dànù ni ní ti eléyìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wá fi sọ wípé alẹ́hẹ́yà ìtújú pé kéèyàn jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́yàn gbogbo ìgbà yìí pé ọba adẹ́dà ọ̀nbẹ o ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe wẹ́lẹ̀ iman àti gbàgbọ́ kúrì náà jẹ̀mí àn òjíṣẹ́ náà sallallahu alaihi wa ní méjèèjì so pọ̀ ni idha rufiya ahaduhuma tọ́kàn nù wọn tó bá ti kú òǹbẹ̀ rufiya al-akhar èkejì náà kú ẹni tó bá ti sọ tìjúnù kò sí tí ò ní lè sọ kò sí tí ò ní lè ṣe òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fi sọ pé tó o bá ti ní tìjú fasna ma shita ntọ́ bá wù ló lè ṣe alama adina li ahsani al ولا يهدي لأحسنها إلا أنت واصرف عنا سيئها ولا يصرف عن سيئها إلا أنت الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين يا عباد الله إن حفظ اللسان من أخلاق الكريمة في الإسلام وعلى كل مكلف أن يحفظ لسانه عن جميع الكلام إلا كلاما ظهرت فيه المصلحة ومتى استوى الكلام وتركه في المصلحة فالسنة الإمساك عنه لأنه قد ينجر الكلام المباح إلى حرام أو مكروه nínú wa tí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ nígbésí ayé rẹ̀ gbogbo ẹni tí ó bá ti níwọ̀ lórí tó ti bàlágà ó ti di ọ̀ràn yàn lé lórí pé kó ṣọ́ ẹnu rẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ àyàfi tó bá rí wípé yóò mú dáadáa wá sáwùjọ débi wípé ó mọ̀ yìí pẹnu wípé tí ọ̀rọ̀ tó fẹ́ sọ tó bá jẹ́ pé dáadáa rẹ̀ àtàìdá rẹ̀ bákan náà ni kó o fi ilẹ̀ lọ dáa jù kó kóra rólé lórí torí wípé ọ̀rọ̀ míì ọ̀sán gbà míì nípìnlẹ̀ ó lè dáa ṣùgbọ́n tí ó bì í aburú ni ó bì í nítorí eléyìí kọ́lá rasulullahi sallallahu alayhi wa alihi wa òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé la yastaqimu imanu abdin hatta yastaqima qalbuhu ولا يستقيم قلبه حتى يستقيم لسانه ìgbàgbọ́ ìmánu ẹrú ò ní dúró ká sọ pé ó ní ìmánu àyàfi tọ́kàn rẹ̀ bá dúró déédé lójú ọba adẹ́dà tàkìdá rẹ̀ yanjú tọ́mọ̀ pé ọba adẹ́dà ń bẹ o ọ̀kan ṣoṣo ni ó máa ń tóun rò ó gbọ́n tóun sọ orí kì í wá ṣe léyìí nìkan òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá wọn sọ yí pé ọkàn náà wá ní dúró àyàfi tẹnu bá dúró lórí dáadáa ìdí eléyìí ni ẹrúkùnrin kan ọlọ́bọ́jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní àti ṣiṣẹ́ eré fún mi ó lè fún mi bíi kí n gbé àkàsọ̀ ni láti gùn sánmà kí ni o fẹ́ fún mi tí ó kómi yọ nínú pọ̀ yìí torí ipò orí burúkú ni tó bá fi di wípé àti ṣiṣẹ́ rí ọ̀rọ̀ yẹn lọ́rùn láti ṣe kí ló jíṣẹ́ lásán asílám sọ fún un ó ní má jẹ́ kí ahọ́n rẹ̀ ó dúró gbà kan fún ìṣe ìrántí ọba ó lè jẹ́ subhanallah walhamdulillah kiraatul Qur'an ó ṣe ni láàánú fún wa nínú àsìkò tá a wà yìí bí ó ṣe wọ́pọ̀ wípé à ń rí tí ó mú kí àti gbẹ́sìn yìí àti súnmẹ́sìn rọrùn ni ó ń lé ọ̀gọ̀ọ̀rẹ̀ yẹn jìnnà sójú ọ̀nà ọlọ́run ọba ọ̀rọ̀ gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti Facebook yìí pé kó ṣe Kùránì lọ ọ̀rọ̀ gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti sọ wípé kó lọ sílé kéwú kọ́ wá ní tí ó fi súnmọ́ lọ́rùn ọba kọ̀rọ̀ lọ́rùn pàápàá ọ̀rọ̀ lọ́rùn kó lè ọmọ wo bọ́ọ̀lù tàbí kó jókòó ti tẹlifíṣàn òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá nínú ẹgbàwá tí Abu Sa'id al-Khudri gbà wá òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá sọ yí ìdá asbah bin Adam tí ọmọ ànábì Adam bá jí láàárọ̀ fàyínà àdá tó káfíìrì lẹ́sàn gbogbo oríkèéríkèé ara wọ́n máa pariwo àkóbá tí ahọ́n ẹnu tó lè kóbá wọn taqul wọ́n máa sọ pé ittaqillah fina páyà ọlọ́run ọba lórí tí ó ti ara rẹ̀ jáde sí wa lénìí فإنما نحن nahnu bik torí ọ̀rọ̀ wa dọ̀wọ́ rẹ̀ fa in istaqamta istaqamna tó o bá dúó déédé pẹ̀lú ìrántí ọba adẹ́dà àwa náà ó dúó déédé torí pé kí ni òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ó ní kalimatani khafifatani fil lisani thaqilatani fil inda rahman subhanallah wa bihamdihi subhanallah alazim gbólóhùn méjì ọ̀rọ̀ ó fúyẹ́ lórí àwọn ṣùgbọ́n nínú òṣùwọ̀n iṣẹ́ ẹ̀dá níwájú ọlọ́run ọba in tó wúwo ni torí wípé kí ni ọba adẹ́dà ó nífẹ̀ẹ́ sí àwọn gbólóhùn méjèèjì kí ni gbólóhùn méjèèjì subhanallah wa bihamdi subhanallah ilazim kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní tẹ́rú bá kásùbàtà tó bá ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir tó ṣe ọgọ́rùn àti ṣe ọgọ́rùn kò lè gbà yẹn ní ìṣẹ́jú mẹ́wàá bó ṣe lè kéèyàn kó slow tó tàbí kó jẹ́ déédéé ìṣẹ́jú mẹ́wàá òjíṣẹ́ sallallahu alaihi wasallam ó ní wọ́n pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn rẹ fún wọ́n fún ní láàdá ọgọ́rùn wọ́n fún lágbèga ọgọ́rùn wọ́n yàyà aburú ọgọ́rùn ẹ̀dá kan ọ̀wá ní ríṣẹ́ ríṣẹ́ tó tiẹ̀ àfi tó bá ṣe jọgọ́rùn lọ subhanallah ẹ̀dá bá ṣàsàlátù tí mùsùlùmí bá ṣàsàlátù kan ọlọ́run ọba ó ṣe mẹ́wàá rọ́pò fún yóò fún un lágbèga mẹ́wàá yóò pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ fún torí pé kí ni ọlọ́run dá àwọn màláìka alẹ̀ ní sórílẹ̀ ayé kò síṣẹ́ tí wọ́n ń ṣe ju wípé wọ́n ń tẹ́tí sẹ́ni tí ń bá ń ṣàṣàlátù fẹ́mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀lá wọ́n wàá gbé wá síwájú sàárè mi pé lágbájá ọmọ lágbájá ó ń ṣe àsàlátù fún rẹ̀ òjíṣẹ́ nígbà báyìí kò sí tí ọlọ́run ọba máa fi rántí èèyàn tí dẹ̀ máa fi bu ọ̀wọ́ kúnyàn tí máa fi tètè gbọ́ bùkátà èèyàn tó àsàlátù fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam débi pé arákùnrin kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sallallahu ó ní mo ti fi ìdá kan nínú mẹ́rin ìrántí ọlọ́run ọba mi mo ti fílẹ̀ pé ń máa fi sàṣàlátù fún ọ ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tọ́ ọ bá fi kún ìbá bẹ́tà fún ọ arákùnrin ní mọ́sọ́dìdájì ó ní tọ́ ọ bá fi kún ìbá bẹ́tà fún ọ ó ní ah, ọ̀dà mọ́sọ́dì ìdá mẹ́ta nínú mẹ́rin òjíṣẹ́ ńlá níbọ̀ bá fi kún ìbá bẹ́tà fún ọ wá ní gbogbo àzìkáàrù ní gbogbo ìrántí ọlọ́run ọba mi ìmọ̀ fi ṣàṣàlátù fún ọ òjíṣẹ́ náà sàásílà ìsìn lọ sẹ̀ débẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni ìṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fòjíṣẹ́ náà sàlá sàlám ó wà nínú téèyàn máa fi ní sísúnmọ́ lọ́wọ́n ba tọ́lọ́wọ́n ba máa fi síjú ìnú wòyàn òjíṣẹ́ náà sàlá sàlám wa sọ pé àwọn àwọn yòókù ọmọ sọ fún àwọn yìí pé wáyìn ni ìwọ̀jẹ́jìnà tọ́ ọ bá ṣe kànmọ́kànmọ́ tọ́ ọ bá dúró déédé ipa búburú àìdúró déédé rẹ yóò ṣẹlẹ̀ sáwa náà kìí ṣe yẹn sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi sallam ni bilal bin harith almazni ó sọ báyìí pé òjíṣẹ́ ńlá sallallahu sallam sọ pé inna rajula èèyàn lẹ́yẹtẹ̀kẹ́lẹ̀m bí kẹlímẹ̀tì yóò sọ gbólóhùn lẹ́nu min ridwanillah ta'ala subhanahu tí ó jẹ́ pé gbólóhùn ìyọnú ọba adẹ́dà ni ma kana yazunna an yablugha ma balagat kò ní mọ̀ wípé ó dé ògóńgó níwájú ọba adẹ́dà yaktubu Allahu lahu biha ridwanahu ridwanahu ila yawmil yalqahu ọlọ́run ọba ọdẹ máa kọládá fún wípé òun yọ́nú sí títí títí tí ẹrú yìí ó fi lè pàdé ọlọ́run ọba wa inna rajula bẹ́ẹ̀ náà ni ẹrú ọdẹ sọ ìsọkúsọ ń gbà míì min tó jẹ́ wípé ó ṣe kò ń gẹ̀ bínú ọba adẹ́dà ma kana yazunna an ma balagat kò ní mà pé ó dé ògúngò bínú níwájú ọba adẹ́dà yaktubullahu lahu bí i asaktahu ila yomi alqahu yóò dẹ̀ kó sínú ìbínú ọba adẹ́dà débi wípé wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ ìbínú ọlọ́run ọba fún títí tí ó fi lè pàdé ọba adẹ́dà ó fi jẹ́ wípé gbogbo ìgbà mùsùlùmí ó gbọ́dọ̀ ẹnu lórí gbogbo tí ń bá ń ṣe lòjíṣẹ́ lásìlàsílà fi sọ wípé kafa bil mari ithman an yuhadditha bi kulli ma sami'a ó ti tó lẹ́ṣẹ̀ fún èèyàn kó jẹ́ pé gbogbo ń tọ́ ọba gbọ́ lọ́ọ́ máa he sọ mùsùlùmí ẹ̀sà he sọ n tí ó sọ ọ gbọ́dọ̀ dá lójú n tí ó sọ tó bá dá lójú tán kó mọ̀ pé dáadáa ni man kana yuminu billahi wal yawmil akhir ẹni tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nù yín àtijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama falyaqul khayran aw liyasmut kọ́ sọ̀ntọ́ dáa lẹ́nu tàbí kọ́ gbọ́nu dúró alama inna nas'aluka imanan da'iman wa nas'aluka qalban khashiyan wa nas'aluka ilman nafiyan wa nas'aluka yaqinan sadiqan wa nas'aluka dinan qayyiman wa nas'aluka al'afiyata min kulli baliya wa nas'aluka dawama al'afiya wa nas'aluka shukra ala al'afiya wa nas'aluka ghina 'anil nas قوموا إلى صلاتكم يرحمكم الله